àwọn kan wà ayánilówó níṣẹ́ tí wọ́n sọ pé bá rẹ ní oko gbèsè olówó èlé oṣooṣù tó sì rí san ọ̀rẹ́ eléyìí kò ṣe ọ̀rọ̀ àwàdà. ń ṣe ọ̀rọ̀ àwàdà èyí ló ṣokùnfà eré kan táwọn South Korea tí wọ́n ń pè ní Squid Game eré yìí ló ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn ayánilówó ṣe ń fi ojú àwọn tó jẹ gbèsè yìí mọ̀ bo èyí tó ń sún ọ̀pọ̀lọpọ̀ dé ibi tí wọ́n fẹ́ bó tilẹ̀ jẹ́ pé eré yìí ti gbilẹ̀ káàkiri orí íńtánẹ́ẹ̀tì eré yìí ó wá láti ọ̀dọ̀ àwọn Netflix original èyí tó sàn ìtọ̀ nípa àwọn èèyàn four hundred and fifty tí wọ́n ní wàhálà àti ìṣòro tó ń dojúkọ oko gbèsè tí wọ́n yáwó ṣùgbọ́n àti sanwó di wàhálà èyí ló fà á tí wọ́n fi lọ darapọ̀ mọ́ eré ìdárayá àwọn ọmọ kéékèèké onípele mẹ́fà tí wọ́n sì buwọ́lu ìwé láti lè jẹ owó ńlá eré ìdárayá yìí ó wá ní òfin èyí tí òfin ẹ̀ jẹ́ wípé ìwọ tí o bá ti rúfin ikú ni ìwọ tó bá tẹ̀lé òfin ikú ni o ìwọ tó bá sì jẹ́ wípé wọ́n yọ kúrò nú eré náà ikú ni ǹjẹ́ wàhálà kọ́ lélẹ́yìí bí ẹ dákun ẹ wá nǹkan fìdílé kí a sì máa bá eré yìí bọ̀ ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí ẹ click like ẹ comment ẹ dákun ẹ dábọ̀ ẹ jókòó kẹ fẹ̀yìn lé nǹkan nígbà tí a máa bá eré yìí bọ̀ èyí tí alárin tí wọ́n ń pè ní square game. ká má fàrọ̀ gùn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ sean gion ṣùgbọ́n òṣèré korea ni orúkọ rẹ̀ gangan sì ń jẹ́ john g ọkùnrin yìí ó ń gbé ọ̀dọ̀ ìyá rẹ̀ ìyá àgbàlagbà léyìí tó sì jẹ́ wípé ìyá àgbàlagbà rẹ̀ rán létí nípa ọmọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ gayon èyí tí yóò ṣe ọjọ́ ìbí ní òní ká má fọ̀rọ̀ gùn ọkùnrin yìí gbìyànjú títí títí ó jáde lọ láti lọ ta tẹ́tẹ́ láti lè rí owó san láti lè rí owó ṣe ọjọ́ ìbí fún ọmọ rẹ̀ ọlọ́run tí ò kì í ṣe ọba ìka ọkùnrin yìí jẹ owó nígbà tí ó jẹ owó ó sì gbìyànjú ó pe ọmọ rẹ̀ láti lè ṣe ayẹyẹ ọjọ́ ìbí jíjáde tó jáde ó pàdé àwọn tí ó ti jẹ lówó gangan tí ọkùnrin ti jẹ lówó ṣùgbọ́n ìbẹ̀rù bójú pé owó tó wà lọ́wọ́ òun kò ká owó tó fẹ́ san fún wọn ó mú ọkùnrin náà sá lọ èyí tó mú sá lọ tó bí tó ti ń sá lọ ti kọlu ẹnìkan ẹni tó ń kọlù yìí ìyẹn ti mówó mọ́ lára ó dìbò lọ àwọn tó ń le fówó wọ́n gbà mú wọ́n sì fìyà jẹ ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ èyí ló mú kó tún tẹ̀ka wá ń wá owó gidigidi ní ọ̀nà kọ̀nà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìjákulẹ̀ yìí eléyìí kò dí lọ́wọ́ láti má wá ẹ̀bùn fún ọmọ rẹ̀ ó ṣe bí ọkùnrin ó wá ẹ̀bùn ó gbé lọ fún ọmọ èyí tó burú jùlọ ni wípé nígbà tí ó gbé ọmọ lọ nígbà tí ó fi gbé ọmọ padà wá alẹ́ ti lẹ́ ìyàwó rẹ̀ bínú sí pé kílódé tó pẹ́ tó báyìí ìyá àgbàlagbà wa rán gíọ́n létí wípé ṣé ó rántí pé ìyàwó rẹ̀ ń gbé ọmọ lọ sí Amẹ́ríkà pẹ̀lú ọkọ tuntun tó ṣẹ̀ fẹ́ ó yà gbìyànjú kó wá owó láti lè jẹ́ kí ó má ṣe gbé ọmọ yìí lọ sí Amẹ́ríkà pẹ̀lú ọkọ tuntun tí ìyàwó rẹ̀ ṣẹ̀ fẹ́ níbi tí gíọ́rùn ti ń ronú káàkiri tí ó sì rìn káàkiri tí ìjákulẹ̀ bá a ìbẹ̀ ni ó ti pàdé ọkùnrin kan tí ọkùnrin sì pè pé kó jẹ́ káwọn ṣe eré ìdárayá kékeré kan wípé tí ó bá lè gbìyànjú láti lè ṣe borí òun ò fún ní owó wọ́n gbìyànjú títí títí tí wọ́n taré ìdárayá náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbájú olóòyì tí ó jẹ láti ọwọ́ ọkùnrin yìí níkẹyìnkẹyìn ọkùnrin yìí ó fún ní owó ó sì fún ní káàdì kékeré kan èyí tí ó fi pè é sí eré ìdárayá kan tí ó wà níbì kan tí ó máa ṣẹlẹ̀ ní àìpẹ́. a máa fọ̀rọ̀ gùn gíọ́nù gba káàdì yìí lílajú tí gíọ́nù lọ lajú ó bá rẹ̀ nínú yàrá ńlá kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbogbo àwọn ènìyàn tó wà nínú yàrá náà jẹ́ four hundred and fifty five Gion ni ó jẹ́ nọ́mbà tí ó gbẹ̀yìn tí ó jẹ́ four hundred and fifty six ó sì ṣe alábàápàdé bàbá arúgbó kan tí ó dàbí ẹni pé ó ní àrùn brain tumor tí nọ́mbà rẹ̀ sì jẹ́ nọ́mbà one pẹ̀lú àwọn ọkùnrin kan àwọn àti obìnrin kan tí nọ́mbà wọn jẹ́ nọ́mbà sixty seven nọ́mbà one oh one nọ́mbà one nọ́mbà one hundred and ninety nine àti nọ́mbà two eighteen tí ó jẹ́ ọ̀rẹ́ Gion nígbà kékeré wa gbogbo àwọn tó sì kópa nínú eré yìí gbogbo wọn wà níbẹ̀ pẹ̀lú aṣọ green wọ́n fi àwòrán ibi tí oníkàyọ̀kù jàjàgbúra láti kópa nínú géèmù náà wọ́n fi hàn gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n sì nìkan buwọ́lu ìwé wípé géèmù tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yìí kò sí pé wọ́n fẹ́ padà sẹ́yìn láì ṣe pé bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ pawọ́pọ̀ láti padà sẹ́yìn láti torí náà kí wọ́n gbáradì géèmù yìí ó jẹ́ géèmù onípele mẹ́fà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọkùnrin kan àwọn ọkùnrin kan tó yẹ pé ó léwu láti rí àwọn ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ fún wọn wọ́n sì ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wọn. ká má fọ̀rọ̀ gùn ọkùnrin kan tó dé tó léwu ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ṣàlàyé nípa géèmù dẹ́n ọ̀gá wọn kan tún jáde wá tó da nǹkan dúdú bojú ó sọ̀rọ̀ pé géèmù bẹ̀rẹ̀ kí oníkálukú kí ó lọ yàwòrán ojú kí wọ́n tó bẹ̀rẹ̀ géèmù náà oníkálukú sì ṣe bẹ́ẹ̀ nígbà tí ó yá oníkálukú múra láti lọ bẹ̀rẹ̀ géèmù alákọ̀ọ́kọ́ wọ́n kó wọn jáde lọ síbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà géèmù iná ń pè ní iná green àti iná rẹ́ẹ̀dì léyìí tó jẹ́ pé wọ́n gbúdọ̀ rìn láti ibìkan sí láti kírọ́ọ̀sì ìlà pupa ṣùgbọ́n tí iná bá ti tan green wọ́n gbúdọ̀ mú un gbéra tí iná bá ti tan rẹ́ẹ̀dì wọ́n gbúdọ̀ dò ó ẹnikẹ́ni tí ó bá ṣe òfin ṣe tàbí tí ó bá ṣìṣe ikú ní èrè ó sì pé ó sì jà kó nínú géèmù èyí ló fa ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀mí wọn sọnù. ó mú mi rántí ìgbà tí kọ́mándó yìnbọn nínú fíìmù bẹ́ẹ̀ náà ṣe pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bàbá arúgbó ìṣe àṣeyọrí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ àti gíọ́nù nínú remote island nínú ilẹ̀ kan ni wọ́n ti ń ṣe eré ìdárayá yìí gbogbo àwọn tí ó kú wọ́n sì dáná sun wọ́n wọ́n gbé wọn sínú pósí gbogbo wọn ni ó kú dànù àwọn tí ó kù nínú eré yìí ó jẹ́ two oh one àwọn tí ó sì bá eré ìdárayá yìí lọ tí wọ́n gbé tẹ́mi wọn ṣòfò jẹ́ two hundred and fifty five gbogbo àwọn tí ó kù sì sọ̀rọ̀ wípé kán jọ̀wọ́ kán jẹ́ kí àwọn dá eré yìí dúró ṣùgbọ́n wọ́n rán wọn létí wípé kí wọ́n má gbàgbé wípé gbogbo wọn ló ti fi ọwọ́ bo ọwọ́ lu ìwé láti kọ́ ṣe eré ìdárayá yìí àti wípé kán má gbàgbé wípé owó ribiribi òun ni ẹni tí ó bá wìn yóò jẹ. Owó tí wọ́n ti fi owó one million one hundred and one million kún owó náà nígbàtí ìgbàtí gbogbo owó náà sì jẹ́ forty five point six billion nígbàtí gbogbo wọn bẹ̀rẹ̀ eré náà ṣùgbọ́n ní ní àpapọ̀ owó náà tí gbogbo ẹ̀ sì jẹ́ thirty eight million dollars á owó yìí wọ àwọn èèyàn lójú púpọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọkùnrin àwọn ọkùnrin gbà wọ́n níyànjú wọ́n sọ fún wọn wípé eré ìdárayá yìí kò ṣeé dá dúró láì ṣe pé ọ̀pọ̀ ènìyàn pinnu láti dá dúró torí náà tí wọ́n bá fẹ́ dá eré ìdúró wọ́n ní láti dìbò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì pinnu láti dìbò àwọn kan dìbò láti dá eré náà dúró àwọn kan sì dìbò láti kọ̀ǹtínú eré náà kí ni ó fà á gbogbo àti wọ́n dìbò tán Ipá kìíní àti ipá kejì jẹ́ hundred. 100 tí ó sì ku ẹyọ ẹnìkan ṣoṣo tó jẹ́ bàbá alákọ̀ọ́kọ́ yìí láti dìtámì láti pinnu èyí tí ó wọlé bóyá kí wọ́n kọ́tìnnù eré yìí àbí bóyá kí wọ́n dáwọ́ dúró. Bàbá yìí pinnu lọ́kàn rẹ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ wípé káwọn dá eré ìdárayá yìí dúró torí pé fún kíni ọ̀pọ̀ ẹ̀mí ló sùn. Nígbà tí ó yá wọ́n dá eré náà dúró inú bí àwọn kan wípé kí ni àbùrọ̀dá eré yìí dúró kí ni ó já sí pé káwọn padà lọ sí inú ìta pẹ̀lú ìyà àti òṣì táwọn ti ń bá lọ tẹ́tẹ́lẹ̀ kí làwọn òkúkú parapọ̀ káwọn gbìyànjú táwọn ó bà kú káwọn kú sínú eré yìí láì fọ̀rọ̀ gùn wọ́n kó àwọn èèyàn lọ sí ìta àyìn àwọn èèyàn lọ sí ìta àyìn àwọn tí ó fẹ́ dá dúró wọ́n kó ogun wọn lọ wọ́n já wọn síta òǹkálùkù sì ń bá ayé ẹ̀ lọ ṣùgbọ́n ká má fọ̀rọ̀ ọ̀gùn ìta ọ̀rọ̀ ọ̀run gẹ́gẹ́ bí wọ́n bí wọ́n ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn tún padà lọ sínú ìyà inú òṣì tí wọ́n wà ọkùnrin yìí ó rántí nígbà tó wà ní ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ kò rówó ìyà jẹ àwọn ìyàwó rẹ̀ wọ́n nídìí owó ìyá rẹ̀ wà lọ́sítà èyí obìnrin yìí ara àwọn náà ni àwọn ẹbí rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n nídìí owó tó sì jẹ́ wípé kò sí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnìkankan ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn ẹ gbọ́ kí ni kí wọ́n ṣe ìyá ló ń kú lọ lọ́sítà yìí ọkùnrin yìí ń tiẹ̀ òun ẹni tí ó successful ni nínú ìdókòwò ńlá pẹ̀lú owó ńlá tí ìyá rẹ̀ sì ń fi tí ìyá rẹ̀ sì ń gbé raga lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn wípé ọmọ òun ẹni tó ṣe okòwò dájúá tó sì borí ni láìmọ̀ yìí pé ọmọ rẹ̀ ó ti pàdánù gbogbo owó ó sì wà nínú àwọn tó ń kópa géèmù tó ń gba ẹ̀mí lọ. ẹ jọ̀ọ́ ẹ rí pé ilé ayé lágbára jù. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa bá eré ìbọ̀ eré aládùn yìí. ẹ má gbàgbé ọkùnrin tí wọ́n ń pè ní john liu ó sì lọ sí ilé ọlọ́pàá láti lọ́ọ́ fi ẹjọ́ sùn nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí géèmù tí ó ń mú ẹ̀mí àwọn ènìyàn lọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá yarí wọ́n fárígá wọ́n ní kò sí ní tó jọ ọ́ nítorí pé kò ṣe wá jẹ́ nìkan ni ó wàá fi ẹjọ́ sùn láàrin ọ̀pọ̀ ènìyàn wọ́n nítorí náà kó máa bá tiẹ̀ lọ ọ̀rọ̀ yìí wá di bó lọ yàgò ìyá rẹ̀ ara rẹ̀ ò yá lọ síta wọ́n sì ní pé yóò lọ ṣe sọ́jírì kí wàá ní kí wọ́n ṣe. ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Wang Jun Ho ọlọ́pàá ni ọkùnrin náà orúkọ rẹ̀ gangan sì ń jẹ́ Wei-ha-ju. Ó ń wá ọ̀gọ ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ìkan lára àwọn tí wọ́n ti fi káàdì pè lọ sí ibi géèmù. Tẹ bá rántí ọkùnrin yìí nínú eré kan tí ó ṣe. Ọkùnrin yìí ń wá ẹ̀gbọ́n rẹ̀ ní ara ibi tí wọ́n ti lọ ṣe géèmù ṣùgbọ́n ó rántí pé wọ́n fi káàdì kan pe ẹ̀gbọ́n òun. A má gbàgbé àwọn ọkùnrin tí wọ́n jáwọ́ láti ṣe eré ìdárayá yìí wọ́n tún ti fi káàdì mìíràn pè wọ́n láti fún wọn ní second chance. Wọ́n sì mú káàdì náà gbogbo wọn ni ó sì tún pinnu láti padà lọ ṣe eré náà. Èyí ló fà á bó tilẹ̀ jẹ́ wípé eré yìí jẹ́ eré ikú tí ò ń ṣe eré ọmọdé rárá. Ṣùgbọ́n ká sọ̀rọ̀ gùn gbogbo wọn pa ọkàn pọ̀ sójú kan wípé ìgbà táwọn wá síta yìí kò sí nǹkan kan wọ́n sì padà lọ sí ibi eré géèmù náà. ká má fọ̀rọ̀ gùn gbogbo àwọn tí wọ́n pinnu láti padà lọ ṣeré yìí gbogbo wọn pátápátá ni wọ́n kó lọ sínú váànù kan tó jẹ́ ọkọ̀ tí wọ́n gbé wọn lọ wọ́n sì gbé wọn lọ bẹ́ẹ̀ ni ọkùnrin ọlọ́pàá tí ó ń wá ẹ̀gbọ́n rẹ̀ ó sì tẹ̀lé wọn. Ó disguise bí ara àwọn ọkùnrin tí ó ń ṣọ́ àwọn tó ń ṣeré ìdárayá yìí láti lè wọlé sínú ibi tí wọ́n ti ń ṣe eré ìdárayá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ṣẹlẹ̀ níbẹ̀. Ọkùnrin yìí ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé wọn, ó sì tẹ̀lé wọn dé ibi tí wọ́n ti ń ṣe eré. Báyìí ni ó ṣe tẹ̀lé wọn gẹ́lẹ́gẹ́lẹ́. Ó léwu púpọ̀. Ó di ara wọn, ó wọ wọn, ó sì papọ̀ mọ́ wọn láti lè wo ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Nínú bí ohun oríṣiríṣi ló ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn bàbá àgbàlagbà yìí àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó tó gbà kan wọ́n fún wọn ní oúnjẹ. Ìdárayá bẹ̀rẹ̀ pẹ̀lú oríṣiríṣi àwòrán. Ìwọ tí wọ́n gbé star lọ́wọ́, ó di wàhálà. Ẹni tó mú sápò, ọ̀ràn ni. Hmm ó ní agbára ọmọbìnrin yìí ti wo ohun tí wọ́n ṣe ní kitchen ó rí i pé ṣúgà ni wọ́n fi ṣe é ó sì ti fún àwọn ẹnìkan ní íǹtì pé ṣúgà yìí omi ni àwọn ò fi yanjú ẹ̀ tàbí iná ni àwọn ò fi sèrọ̀ wọ́n sọ fún ara wọn láti lè mọ̀ wọ́n dẹ̀ jẹ́ kí síkírìtì kó wà láàrin ara wọn. géèmù bẹ̀rẹ̀ ọkùnrin mú ọ̀mbrẹ́là hmm, ọ̀rọ̀ ìwà líle ó dìbò lọ yàgò wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ obìnrin tí ó ti mọ̀ pé ṣúgà ni wọ́n fi ṣe kinní yìí ó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì ṣe kinní ó sì ṣe àṣeyọrí. ká má fọ̀rọ̀ gùn ọ̀rọ̀ yìí ń lọ ó ń lọ ó ń lọ. sanwó òun náà ṣe tiẹ̀ obìnrin kan tó ń ní ọ̀mbrẹ́là ètí nọ́mbà rẹ̀ jẹ́ nọ́mbà three six nine òun ló kọ́kọ́ kán ọ̀mbrẹ́là tiẹ̀ láìsí méní méjì wọ́n sì dàbọ̀n bò ní orí lẹ́yìn ìgbà náà ni obìnrin kan tí ó ní sákù lòun náà tún ṣe àṣìṣe ìbọn dún lórí tiẹ̀ náà láìṣe méní méjì ó dàbí ẹni wípé àwọn ọkùnrin yìí ò tiẹ̀ mọ̀ pé ẹ̀mí àwọn lè lọ sí ohun tí àwọn ń ṣe ní ibí báyìí ó dàbí ẹni pé wọ́n wò pé ọ̀rọ̀ eré ni láìṣe ọ̀rọ̀ àwàdà rárá ká má wù ká má fọ̀rọ̀ gùn lọ títí eré yìí ń tẹ̀síwájú eré ìdárayá yìí ń tẹ̀síwájú nígbà tí ó yá obìnrin kan tí ó jẹ́ pé ó ti mọ̀ nípa bí wọ́n ṣe ṣe kinní yìí nípa pé ṣúgà ni ó ní kinní kan lọ́wọ́ tí ó fi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó sì fi ṣe àṣeyọrí ó wá pinnu láti ran ọkùnrin kan lọ́wọ́ tí nọ́mbà rẹ̀ jẹ́ one oh one ó ju kinní iná lẹ̀ ìyẹn sì fi ṣe tiẹ̀ náà ó sì ṣe àṣeyọrí ẹ mọ́ àgbàgbé ọkùnrin tí wọ́n ń pè ní Gion òun náà ṣe àṣeyọrí nípa fífi ẹnu lá ah, umbrella ó ṣe àṣeyọrí ó wá ní ọkùnrin kan ó ti kú díẹ̀ kó ṣe àṣeyọrí nínú umbrella ṣùgbọ́n nírẹ̀yìnrẹ̀yìn umbrella rẹ̀ kan tó sì mọ̀ pé ikú ni eléyìí já sí ó yára girigirigiri láti gba ìbọn lọ́wọ́ àwọn tí ó ń ṣọ́ wọn ó sì fi ìbọn sí ẹni tó ń ṣọ́ wọn lórí ó sọ fún wípé ó yá ṣe ojú ẹ̀ ká wo nǹkan tó wà nínú ẹ̀kún nígbà tí ọkùnrin náà ṣí ojú rẹ̀ òun gan náà wá wí pé àá òun tóun ní kéèyàn ṣí ojú òun kò sí tóun fẹ́ ṣe ju pé wọ́n pa òun náà lọ ó wá rò pé ó dáa kán kúkú tó pa mí kóun gan kó ń ṣe kíni kóun náà para òun ọ̀gá wọn aláṣọ dúdú dé ó sì gba ìbọn ó sì pa ọkùnrin. ká má fọ̀rọ̀ gùn géèmù bẹ̀rẹ̀ géèmù parí gbogbo àwọn tí ó ṣẹ́kù níbi eré géèmù yìí wọ́n jẹ́ one O oh eight àwọn tí ẹ̀mí wọ́n sì lọ sí ó jẹ́ seventy nine owó pọ̀ sí ní jaburata hmm, ó lágbára obìnrin kan wà tí ó jẹ́ one two one àti ọkùnrin tó jẹ́ one O oh one wọ́n parapọ̀ wọ́n sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ a má gbàgbé ká má gbàgbé obìnrin yìí ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó jẹ́ ẹni tó lé ojo tí àyà rẹ̀ sì ń já gidigidi gan ṣùgbọ́n nígbà tí ó dé ojú kan ó kún ọkàn rẹ̀ gírí wípé ohun tí ó bá gbà òun ni àwọn rò fún un nígbà tí ó wá yá àkókò oúnjẹ dé wọ́n tò láti jẹun ọkùnrin tó jẹ́ one oh one ó gba oúnjẹ ní ẹ̀ẹ̀mejì kò jẹ́ kí oúnjẹ ó kárí ó sì jẹ́ kí ẹni tó jẹ́ two seven one ó pàdánù oúnjẹ èyí wá fa rògbòdìyàn nínú bẹ̀ obìnrin kan làwọn ó ní ọkùnrin tó jẹ́ one oh one yìí òun ló gba oúnjẹ ní ẹ̀ẹ̀mejì tí kò jẹ́ kí oúnjẹ ó kárí inú bí ọkùnrin tó jẹ́ two seven one ó lọ bá ọkùnrin tó jẹ́ one oh one ó sì sọ pé òun rí pé olè ọkùnrin tó wà ní ìwọ ọkùnrin ó sì gba oúnjẹ tó yẹ kí n jẹ ó jẹ oúnjẹ lẹ́ẹ̀mejì èyí ló mú inú bí ọkùnrin tó jẹ́ one oh one ó sì fi jẹ ọkùnrin two seven one títí tó fi nà ojú ikú gíọ́n pariwo síta pé ẹ dákun ẹ gbà wá ẹ̀yin gáàdì yìí ṣe ẹ fẹ́ fìyà jẹ wá afẹ́fẹ́ pa gbogbo atọ́ni ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ kátó orí àwọn tó ṣẹ́kù ku one oh seven kò sí méní méjì coffin pósí ni àwọn gáàdì ń gbé láti wáá gbé ọkùnrin tó kù láì wárì ohun tó ń ṣẹlẹ̀ ọkùnrin kan wà tí ó jẹ́ dókítà ó ní ó jẹ́ one one one òun ló dàbí ẹni pé ó lọ ń pa ìdí àpòpọ̀ pẹ̀lú àwọn mẹgáàdì tó ń ṣiṣẹ́ ní ibi tó ń play géèmù yìí nítorí èyí ó wá dàbí ẹni pé wọ́n ń sọ géèmù tó fẹ́ ṣẹlẹ̀ ní next game fún ọkùnrin yìí nítorí náà ọkùnrin yìí wáyé wá sọ fún ọkùnrin tó jẹ́ one oh one wípé òun mọ géèmù tí ó ṣẹlẹ̀ o ní ètò ń ṣẹlẹ̀ bọ̀ torí náà kó jẹ́ káwọn parapọ̀ káwọn wà lójú kan hmm, ó dàbí ẹni pé ọkùnrin oh, one one one yìí yóò wúlò pàtàkì nígbà tó ti jẹ́ pé ó mọ tó ṣẹlẹ̀ ní ètò ń bọ̀ géèmù bẹ̀rẹ̀ ó sì rí lóòótọ́ bó ṣe sọ wọ́n para wọn obìnrin yìí wọ́n fẹ́ pa obìnrin yìí ṣùgbọ́n gíọ́nù gbà kalẹ̀ nígbà tí ó yá bàbá arúgbó ìfigbé e tagbe kan dákun kan dábọ̀ kan jáwọ́ géèmù dúró wọ́n sì dá géèmù náà dúró hmm, ó ní agbára jù nígbà tí ó wá yá àwọn tí àwọn mẹgáàdì wọlé wọ́n yìnbọn sókè gbùgbùgbùgbì láti dá wọn dúró nínú géèmù náà géèmù dúró wọ́n jókòó wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láti bí orúkọ ara wọn wọ́n bí orúkọ bàbá arúgbó bàbá arúgbó lòun orúkọ òun John ní kó má wulẹ̀ wọ́rí pé àgbàlagbà ti dé lẹ́yìn èyí ọkùnrin 101 àti 212 wọ́n sì pàdé ara wọn ní balùwẹ̀ wọ́n ṣe fàájì ráńpẹ́ léyìí tó mú àwọn méjì sọ̀rọ̀ pé àwọn ò sọrúkọ ara wọn fúnra wọn wọ́n sì sọrúkọ ara wọn fúnra wọn nínú balùwẹ̀ èyí obìnrin orúkọ rẹ̀ ń jẹ́ Amin Hong tí èyí ọkùnrin sì ń jẹ́ Dong Doksu sì ṣe ìlérí fúnra wọn pé àwọn òjò wà pẹ̀lú ara wọn títí dé òpin ni èyí jẹ́ ìlérí fún àwọn ènìyàn méjèèjì ẹ wojú ayé nígbà tí géèmù ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ wọ́n juwọ́ síra wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣèlérí fúnra wọn wọ́n sì sì yóò fẹ́ géèmù bẹ̀rẹ̀ wọ́n ní kán múra wọn ní mẹ́wàá mẹ́wàá ẹ má gbàgbé wípé ọkùnrin yìí dókítà tó ló ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ pẹ̀lú àwọn gáàdì ti sọ géèmù tí ó ṣẹlẹ̀ ó sì ti mọ̀ wípé àwọn nídìí ẹni tó ní agbára nínú group torí ìdí èyí ó dalẹ̀ obìnrin yìí ó tì dànù pé òun ò lè gbà mọ́ra nítorí pé mọ́kìnni kò lè wúlò fún àwọn nínú géèmù a ẹ̀fà wojú ayé báyìí ìkà làwọn ènìyàn a obìnrin yìí lọ ó lọ papọ̀ mọ́ àwọn gúrùpù míì léyìí tó jẹ́ pé ọkùnrin ni ọ̀gá wọn obìnrin mẹ́ta sì wà lára gúrùpù náà wọ́n darapọ̀ wọ́n sì gbà mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ gúrùpù yìí wọ́n sì gbà wọ́n níyànjú pé géèmù tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí o géèmù bẹ̀rẹ̀ ó sì dàbí ẹni pé géèmù yìí yóò ní agbára díẹ̀ nítorí pé group by group ni ọkùnrin yìí wò ẹ̀yìn láti rí i pé dókítà tó ń fún ní íǹtì ó wà lẹ́yìn àwọn gẹ́gẹ́ géèmù fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n sọ fún wa pé group by group ni o group tó bá ti lùsì ogun ní ọ̀wọ́wọ́wọ́ géèmù ìbẹ̀rẹ̀ ó sì jáyà já wọn. géèmù bẹ̀rẹ̀ àwọn ọkùnrin yìí wìn ní àwọn gúrùpù yòókù wọ́n sì kú then ó kù gúrùpù bàbá arúgbó àtàwọn kan bàbá arúgbó ìgbìmọ̀ nímọ̀jú ó gbìyànjú níwọ̀njú níwọ̀njú pé tí wọ́n dá ọgbọ́n báyìí láti lè mú ìní láì sọ̀rọ̀ gùn bó tilẹ̀ jẹ́ pé gúrùpù kejì wọ́n ní agbára jọ àwọn gúrùpù àbárúgbó lọ ṣùgbọ́n nípa ìgbìyànjú tí àbárúgbó gbà wọ́n wọ́n mú ìní àwọn gúrùpù náà báyìí ni eléyìí ṣe ń tẹ̀síwájú ẹ má gbàgbé ọkùnrin tí ó jẹ́ inspector detector June O tí ó pa tó tó fara wọlé sí àárín àwọn tó ń ṣe géèmù láti lọ wádìí ẹ̀gbọ́n rẹ̀ nígbà tí ó débẹ̀ ó parapọ̀ mọ́ wọn ó sì bá iṣẹ́ lọ láìpẹ́ láì jìnnà ó lọ láti lọ wádìí àwọn nǹkan ṣùgbọ́n níbi tó ti ń ṣe lọ ó dàbí ẹni pé àṣeyẹ tú wọ́n sì rí i pé ọkùnrin yìí kò ṣe ara wọn nítorí náà ìjà bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wá káàkiri ó pa ìkan lára àwọn gáàdì náà ó sì sá lọ níbi tí ti sá lọ gbogbo ọ̀rọ̀ di rògbòdìyàn dókítọ̀ gbogbo nǹkan dàrú dókítà ò mọ next game tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ torí náà dókítà mú ọ̀bẹ láti gún ìkan lára àwọn gáàdì pa ṣùgbọ́n wọ́n léra wọn títí títí títí tí wọ́n fi já sínú ibì kan nígbà tí wọ́n já sínú ibì kan àwọn méjèèjì ọ̀gá wọn ká wọn mọ́bẹ̀ ó sì pa àwọn méjèèjì nígbà tó wá yá wọn ọ̀gá wọn rí òkú ara àwọn gáàdì ní ilẹ̀ ó sì mọ̀ dájú wípé ẹnìkan ti wà níbí tí ò ń ṣe ara wọn ó ní kí wọ́n wá rí àwọn gáàdì sáré gìrìgìrì wá sọ àwọn tó ń play géèmù ó sì sọ fún gbogbo pé wọ́n dìde pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn bí wọ́n ń wá ọ̀daràn wọn rí i ṣùgbọ́n ọ̀daràn tí wọ́n wá yìí ó ti wà níbi tó ti ń ṣẹ́ẹ̀kì ìwé àwọn tó play géèmù ní ìtàn kọ́kọ́ gbá kó tó di pé wọ́n gbà ẹ̀sìn gbá eléyìí ó wá orúkọ ẹ̀gbọ́n rẹ̀ ó ṣìwé ó sì lórúkọ ẹ̀gbọ́n rẹ̀ níbi àwọn tí wọ́n wìnì ó sì ní pé ẹ̀gbọ́n òun kó ipa tó dára nínú géèmù náà dájúdájú ó ṣeé ṣe kí ẹ̀gbọ́n sì wà. ká má fọ̀rọ̀ gùn géèmù yìí ń lọ ó ń tẹ̀síwájú. wọ́n sọ fún wọn pé géèmù wọn tó bẹ̀rẹ̀ another game ó dàbí ẹni pé bàbá arúgbó yìí ìgbẹ́ ara ẹ̀rù bà ó sì bẹ̀rẹ̀ sí tọ̀ sára kò lè kọ̀ǹtú ara rẹ̀ mọ́ nítorí géèmù míì tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ó dàbí ẹni pé kò sí èyí tí géèmù tí wọ́n bá parí òun ni géèmù ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ yìí wọ́n ń lọ sí géèmù ẹlẹ́ẹ̀kẹrin léyìí tí wọ́n ti múra wọn ní méjì méjì nígbà tí ó yá wọ́n sì ń kó wọn lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ géèmù ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n kán tó máa lọ wọ́n rí gbogbo àwọn èèyàn tí wọ́n hàngì sí orí òkè wọ́n sọ fún wọn wípé àwọn tí wọ́n dalẹ̀ rúùlù tán dalẹ̀ òfin àwọn nìyẹn wọ́n sì rí dókítọ̀ lára wọn ẹ̀rù bá wọn pẹ̀lú àwọn síkírọ́rìtì yòókù ah, ojú ayé le owó le owó le láti rí ẹ̀yin ọmọ ènìyàn ìṣọ́ra ni ó dùn níbí báyìí ló ti sọ pé kí oníkálukú kò múra wọn ní méjì méjì gẹ́rùn sì mú bàbá arúgbó ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ bàbá arúgbó àtọ̀rẹ́ rẹ̀ yìí àti gẹ́rùn yìí àwọn ló dàbí ẹni pé ó jẹ́ kí fíìmù yìí tó lágbára díẹ̀ tó wà interesting torí náà géèmù náà bẹ̀rẹ̀ wọ́n sì lọ obìnrin yìí òun nìkan obìnrin yìí tó jẹ́ two one two and min hong òun nìkan ni kò rí ẹnìkankan mú àwọn gáàdì sì mú lọ ká má sọ̀rọ̀ gùn géèmù bẹ̀rẹ̀ wọ́n sì sẹ́kù kan múra wọn ní méjì méjì wọ́n sọ fún wọn wípé wọ́n kó òkúta wọ́n kó òkúta mẹ́ta mẹ́wàá mẹ́wàá lé wọn lọ́wọ́ géèmù bẹ̀rẹ̀ wọ́n sì sẹ́kù kan múra wọn ní méjì méjì wọ́n sọ fún wọn wípé wọ́n kó òkúta wọ́n kó òkúta mẹ́ta mẹ́wàá mẹ́wàá lé wọn lọ́wọ́ ní pé kí wọ́n sì mú un kó oníkálukú kí táìmù tó parí kí oníkálukú kí ó mọ̀ bí ó ṣe gba ti ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ dájúdájú ẹnìkan nu wọn ó gbúdọ̀ kú hmm, ọ̀rọ̀ wá di bóòlù yàgò ẹ jọ̀wọ́ tó bá jẹ́ pé èyí ni kí lẹ fẹ́ ṣe ní irú àkókò yìí sanwó ó fi ara rẹ̀ hàn nípa dídàlẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó gba òkúta ọ̀rẹ́ rẹ̀ òkúta mábò rẹ̀ ó sì kó òkúta nọ́mà lé lọ́wọ́. reveals his true color. èyí jẹ́ ohun tó léwu púpọ̀ ọ̀rẹ́ rẹ̀ sì kú ah ojú ayé le. Hmm, èyí já sí pé nígbà ọjọ́ kìíní àná tí ó fún un ní owó ìjásí pé ó fún ní owó ẹ̀mí rẹ̀ ó tàn jẹ nípa pípò òkúta lé lọ́wọ́ ó sì gba òkúta mábù ọwọ́ rẹ̀ bí èyí báyìí báyìí ni ẹ̀mí rẹ̀ ṣe lọ obìnrin yìí pẹ̀lú obìnrin kejì play ó sì ní pé kó play obìnrin sọ fún pé kò sí ohun tó fẹ́ ṣe mọ́ bí kò ṣe pé ìgbà tóun ti pàyà òun tóun ti kó lẹ́wọ̀n bóun bá jẹ owó yìí òun kàn jẹ owó lásán ni pé kò sí reason pé òun lọ sí ìta láti jẹ owó bàbá arúgbó yìí òun bá tiẹ̀ lọ pẹ̀lú ó dàbí pé bàbá yìí mọ tó ń ṣe ń tiẹ̀ òun sọ pé eléyìí ó jọ ibi táwọn ń gbé nígbà tí wọ́n ní kán play géèmù ọkùnrin ìwà òdó ó dàbí pé bàbá yìí ò mọ tó ń ṣe mọ́ dájúdájú bàbá yìí ti fi ó ti lùsọ̀ kan ìdàrún ah ó dìbò lọ yàgò nígbẹ̀yìngbẹ̀yìn bàbá yìí fún ní òkúta ẹyọ kan tó wà lọ́wọ́ rẹ̀ hmm. ọkùnrin ó dùn ọkùnrin gidigidi gan láti lùsọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó sì bànújẹ́ géèmù ń lọ géèmù sì ń lọ àwọn tó àwọn tí yè sí yìí wọ́n ń wá ọkùnrin kan tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá wọ́n rí id rẹ̀ wọ́n sì rí i wọn ò rí òun gangan títí di àkókò yìí àrídájú kan wá wà wípé àṣé ní ara ògiri gangan òun ni ibi tí next game ti wà wọ́n ti ya next game tí ó ṣẹlẹ̀ sí ara ògiri tó sì jẹ́ pé gbogbo wọn ò fi ọkàn sí i láti ẹ̀yìn wá ẹ wo obìnrin yìí wọ́n bá níbí ó sì yà ẹnu sì yà á one oh one ń pé ó bá obìnrin tó jẹ́ two one two ní ibi láìkú ṣùgbọ́n kí ló fà á tí obìnrin fi wà láàyè òun ni wípé obìnrin yìí ò ní ẹni tí ó fẹ́ bá ṣe géèmù papọ̀ dájúdájú òun ni ó wíìnì. Hmm, ẹ máa bá mi bọ̀ nínú eré yìí eré aládùn tó lágbára gidi gan ni géèmù ẹlẹ́ẹ̀karùn-ún fẹ́ bẹ̀rẹ̀ àwọn vip wọ́n wọlé bọ̀ wẹ́rẹ́wẹ̀rẹ́ wẹ́rẹ́wẹ̀rẹ́ wẹ́rẹ́ láti wá wo ara wo géèmù àwọn tó ń bọ̀ yìí ni àwọn vip bẹ́ẹ̀ ni wọ́n tún fi owó hàn wọ́n owó tún ti pọ̀ sí ní jaburata pẹ̀lú àwọn èèyàn díẹ̀ fèrèfèrè tó kù láti parí géèmù náà géèmù ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀karùn ló fẹ́ bẹ̀rẹ̀ àkókò tó láti lọ gbádùn géèmù wọ́n sì bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni kò fi bẹ́ẹ̀ mọ bí géèmù náà ṣe jẹ́ ó dàbí ẹni pé géèmù yìí yóò ní agbára ọkùnrin ìǹspẹ̀tọ̀ yìí ó ti wà ní ibi tó sì ti ń fara lọ wọn kò dá mọ̀ ṣùgbọ́n fi nǹkan bojú ó yá àkókò tó láti bẹ̀rẹ̀ géèmù ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n kó nọ́mbà jọ kí wọ́n kárò kó mú nọ́mbà group by group wọ́n gbọ́dọ̀ jẹ́ fifteen sixteen ọkùnrin yìí bọ́ síbẹ̀ wú bọ́ síbẹ̀ láti mú nọ́mbà one ṣùgbọ́n ọkùnrin tó wà lẹ́yìn rẹ̀ sọ pé ó ṣe wá jẹ́wọ́ èèyàn báyìí o ò tiẹ̀ ní respect rárá ó ti bẹ̀rẹ̀ síbẹ̀ ó sáré lọ mú nọ́mbà one torí náà wọn ó fi nọ́mbà wán lẹ̀ ó sì jẹ́ kí ọkùnrin náà kó mú nọ́mbà wán ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ọkùnrin tó mú nọ́mbà wán yìí òun ló wà wájú ó wá rí i pé ohun tí wọ́n fẹ́ ṣe níbi ni wọ́n ti ń láyé wọn wípé ẹni tó wà nọ́mbà ibi tí wọ́n lọ yìí gíláàsì ni jíngí tí wọ́n sì gbọ́dọ̀ gba orí jíngì kọjá ní ìṣẹ́jú kọ̀ọ̀kan tí wọ́n bá ti lè ṣe mistake gba jíngì tí ò dáa nígí náà ó fọ́ ẹni tó bá sì wà lórí díbí yóò sì jábọ́ láti orí òkèèrè eré sí ilẹ̀ ajẹ́gbóńtọ̀ èyí náà bẹ̀rẹ̀ wá torí pé kí wọ́n máa gba gíláàsì lọ ọkùnrin yìí wò títí ó wò pé a òun ṣe nǹkan ṣe ọkùnrin tí ó mú gíláàsì lọ́wọ́ ọkùnrin tí ó mú jẹ́ nọ́mbà wán nínú gíláàsì yìí òun ni ó máa kọ́kọ́ kú níbi bíi nítorí pé fún kí ni òun ló jẹ́ nọ́mbà wán kó bá ti mọ̀ ni kò bá mọ̀ dán wò ó wá wò títí pé àá kí ló ń ṣe yìí sí ó wẹ̀yìn wò wíwẹ̀yìn tó wẹ̀yìn wò ó wojú sanwó sanwó dá ló ń pè kí ló dé ìwọ ọkùnrin yìí tó ń wò mí ṣebí wọ́n ló mú nọ́mbà one torí náà ó yá fèsì ẹ̀ ọ̀rọ̀ dìbò lọ yàgò wọ́n bẹ̀rẹ̀ gíláàsì yìí ó jẹ́ gíláàsì tó jẹ́ pé téèyàn bá ṣe mistake ikú lọ́rùn ẹ̀ sixteen ni àwọn sixteen dẹ̀ ni àwọn tí ó wà ní kó tó ń kópa géèmù náà ìṣẹ́jú kọ̀ọ̀kan ni fún ẹnì kọ̀ọ̀kan léyìí tó jẹ́ pé sixteen minutes péré ni fún àwọn èèyàn sixteen ní ò sí àkókò rárá ọkùnrin tó jẹ́ náà wá yìí ó ṣubú ó sì kú. òun gbà tó wáyá nọ́mbà one oh one èyí ó ń lọ pẹ̀lú òun àti arábìnrin tó jẹ́ pé wọ́n ti dalẹ̀ ara wọn obìnrin sì dì mú obìnrin sọ wípé ṣó rántí ìgbà tó promise òun pé àwọn ò jọ wà pọ̀ ni ṣùgbọ́n ó dalẹ̀ òun lálàkọ̀kọ́ ó dalẹ̀ lẹ́ẹ̀kejì ṣùgbọ́n lọ́tẹ̀ yìí àwọn òjò lọlé ní làjùmọ̀ ọ̀run àjìnà rere ó sì ti mú tọ̀tọ̀tọ̀tọ̀ pé ó yá jẹ́ ká jọ jábọ́ ká sì jọ parí ayé wa síbi bí. ìkan lára àwọn vip máa yìí ó rí àrídájú wípé ó dàbí ẹni wípé ọkùnrin inspector John Wu yìí ó funra sí i ó mú lọ sínú kọ̀rọ̀ yàrá kan ó sì ní kó ṣí ojú rẹ̀ nígbà tó rí ojú rẹ̀ ó rí pé ọkùnrin kò ṣe ara wọn ó wá ní pé ó dáa ó fún ní táàkì pé nǹkan báyìí ni kó ṣe ṣùgbọ́n dìtẹ́tọ̀ yìí ó fa ìbọn yọ ó sì sọ fún pé kó jẹ́wọ́ ara rẹ̀ láti sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ọkùnrin sì jẹ́wọ́ wọ́n yà fọ́tò nígbà tó wá yá ọ̀rọ̀ lọ bí yàgò àwọn tó ń ṣeré ìdárayá lọ wọ́n kọ́ntínú lọ gíláàsì di wàhálà àti tẹ̀ ó di ogun ọkùnrin tó jẹ́ ọkùnrin yìí tí à ń wò yìí ó ti ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe gíláàsì fún thirty years ṣùgbọ́n kò sọ fún ẹnìkankan ṣùgbọ́n nígbà tó dé àkókò yìí ó wá jẹ́wọ́ pé òun ti ṣiṣẹ́ níbi gíláàsì yìí o òun ó wo gíláàsì tó tíìkì àti tí ò tíìkì ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń wò lóòótọ́ ó sì gẹ́ẹ̀tì ẹ̀ ó sì ń lọ ṣùgbọ́n nígbà tó ku ẹyọ kan péré kí wọ́n parí àwọn ọkùnrin gáàdì tó jẹ́ security tó jẹ́ security yìí wọ́n rí i pé ó dàbí ẹni pé ọkùnrin yìí ó ní plan wọ́n pa iná pípaná tán paná ó di pé kò lè rí nǹkan kan mọ́ àá ah, ó wá di sanwó bó ṣe ti ọkùnrin náà dànù nìyẹn ó wá di pé àwọn yòókù wọ́n ṣáà tó tó tó títí tí wọ́n fi escape àkókò parí aago lọ gbogbo gíláàsì tó kù bírèkì dànù ó di gbèrègbèrègbèrègbèrègbèrè Black gíláàsì yà wọ́n lójú ó yà wọ́n nímú. lẹ́yìn ìgbà tí wọ́n wá rí ọ̀rọ̀ ń lọ báyìí ni pé ọkùnrin dìtẹ́kítọ̀ ó sá láti sá làárà fún ẹ̀mí rẹ̀ nígbà tó ti rìvíù ojú àwọn tó ń ṣe géèmù náà láti sẹ́ǹdì ẹ̀ sí àgá àwọn ọlọ́pàá ṣùgbọ́n wọ́n lé wọ́n sì lé mú níbi tí wọ́n ti lé mú ni wọ́n ti sọ fún pé kó máa bọ̀ jẹ́jẹ́jẹ́ ó sì ní rárá kò sí tó jọ ó bá yìnbọn lu ọ̀gá àwọn aláṣọ dúdú ó yìnbọn lu lẹ́kìnní lẹ́ẹ̀kejì ṣùgbọ́n nígbà tó wá ya ọkùnrin náà ó ṣe aṣọ lójú dìtẹ́tọ̀ June ó wá rí i pé ọkùnrin yìí gangan òun ni ẹ̀gbọ́n òun tóun ti torí ẹ̀ wá síbí yìí tóun wá wá ẹ̀gbọ́n rẹ̀ sì gbà níyànjú pé kó máa bọ̀ lọ́dọ̀ òun kóun lè ṣèèfù tẹ̀bá rántí ẹ̀gbọ́n rẹ̀ yìí òun ni ọkùnrin kan tí ó ṣe fíìmù kan tán pè ní I saw the evil mo rí èṣù ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ láti ṣe kíni láti tẹ̀lé wọn lọ ó sì yìnbọn fún bó sì yìnbọn fún àbúrò rẹ̀ ọmọ ìyá àtọmọ bàbá ó sì ṣubú ojú ayé le ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ dìbò lọ yàgò àìó di àwọn mẹ́ta péré ló kù níbi géèmù báyìí ah gíláàsì ti bá arábìnrin yìí arábìnrin yìí ó ti bá ní ẹ̀gbẹ́ ó sì ti yá ṣùgbọ́n kò sọ fún ẹnì kankan ẹ̀rí pó lágbára láti kọ̀ntínú eré yìí wọ́n sì kí wọn kú oríire fún àṣeyọrí tí wọ́n ṣe obìnrin yìí Saibou òun ti farapa nínú gíláàsì ṣùgbọ́n kò sọ fún ẹnì kankan. wọ́n wọlé wá láti kí wọn pé wọ́n kú oríire fún àṣeyọrí wọ́n sì mú wọn lọ síbi tí wọ́n ó ti jẹun nígbà tí wọ́n jẹun tán wọ́n fi ọ̀bẹ lé wọn lọ́wọ́ léyìí tó já sí pé eré àṣegbẹ̀yìn ó pẹ ìyẹn ní game six èyí tó parí sanwó ó wò pé ọkùnrin ọ̀rẹ́ òun tó jẹ́ giu yóò pa òun lẹ́yìn náà ni so àwọn méjèèjì wọ́n gbèrò wọ́n pètòpèrò nígbà tó yá sanwó ṣe bí ẹni pé òun sùn and bẹ́ẹ̀ ni Savio ó wá sọ̀rọ̀ pé káwọn ṣèlérí fúnra wọn wípé tí ẹnikẹ́ni tó bá wìn ní owó yóò tọ́jú fámìlì ara wọn wọ́n sì gbà bẹ́ẹ̀ nígbà tó wá ya sanwó àti giwu àwọn méjèèjì wọ́n wà inú sì sanwó sì ń wò pé kóun kúkú mú ọ̀bẹ kóun lọ pa ọ̀rẹ́ òun nígbà tó mọ̀ pé yóò wulẹ̀ pa òun náà ni ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ sanwó ó ṣe bí ẹni pé òun sùn ṣùgbọ́n kò sùn ó ń wá kí ààyè wà kó ń pa ọmọbìnrin tó pè ní sabio láìpẹ́ láì jìnnà ó fa àbẹyọ ó sì pa sabio gion wẹ̀yìn wò jẹ́ kí ló rí ó rí ẹ̀jẹ̀ lára sabio nígbà tó rí ẹ̀jẹ̀ ó sáré jẹun jẹnàjẹnà lọ láti wò pé kí ló ń ṣẹlẹ̀ ó kígbe pé àwọn safety guard pé kán wá yí sílẹ̀kùn táwọn safety guard sílẹ̀kùn pósí ni wọ́n gbé dání láti lọ gbé ọmọbìnrin náà ah eléyìí lágbára. overheard knife. ọ̀rọ̀ wá di bóò lọ yàgò ó di àwọn méjì tí ó kù níbi géèmù báyìí àwọn ọ̀rẹ́ méjì ọkùnrin yìí mú ọ̀bẹ láti bàjà ṣùgbọ́n àwọn gáàdì wọ́n dì lórí mú wọ́n sì gbé ilé ọmọ rẹ̀ láti lè mọ́ lè ó wá ku àwọn méjì Geum àti Sanwoo ṣé ẹ rí ẹ jẹ́ kí n ṣàlàyé nípa géèmù yìí gangan fún yín ó jẹ́ géèmù táwọn ọmọ kéékèèké máa ń play àwọn tíìmù méjì tí wọ́n bá ń bínú síra wọn tí wọ́n bá sì ti bẹ̀rẹ̀ géèmù yìí tí wọ́n bá ti tira wọn kú lórí ìlà ẹnikẹ́ni tó bá ti kú lórí ìlà òun ni. kaba fọwọ́ gùn géèmù bẹ̀rẹ̀ Geum sì da yẹ̀pẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ lójú Sanwoo wọ́n ń jà wọ́n ń jà wọ́n ń jà ìjà yìí gidi gan-an hesitating but ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn. I'm vengeance. however. Gìwú ó gbá ní ẹ̀ṣẹ̀ lójú bíi Batman bó ṣe ń gbá èèyàn ní ẹ̀ṣẹ̀ lójú however ju gbogbo ẹ̀ lọ Gìwú ó pinnu láti mọ̀ pa rẹ̀ kàkà tí ó fi pa ó fi ọ̀bẹ gúnlẹ̀ ó sì dìde láti mọ lọ kúrò lórí ìlà ṣùgbọ́n nígbà tó dé ibi ìparí ìlà láti jáde kúrò lórí ìlà ṣùgbọ́n ó pinnu pé kóhun mọ̀ wí ní owó pẹ̀lú gbogbo wàhálà táwọn ti ṣe kóhun kúkú fálù fálù ọ̀rẹ́ òun láìfọ ọ̀rẹ́ òun kóhun sì mú wọn káwọn padà káwọn kú níbí ní ààyè káwọn jọ pinnu láti parí láti stop géèmù yìí káwọn sì máa lọ ilé ṣùgbọ́n Saul ó mú ọ̀bẹ náà ó sì para rẹ̀ ó sọ fún pé tó bá délé kó tọ́jú ìyá òun Saul wò pé kí lóun fẹ́ délé lọlé fún táwọn fẹ́ kó ń bí fún táwọn tó padà sínú ìyà ó sì para rẹ̀ léyìí tó já sí pé four five six para rẹ̀ léyìí tó já sí pé four five six tó jẹ́ Gyeongwu òun ló win ṣùgbọ́n inú rẹ̀ bàjẹ́ gidigidi gan. Gyeon ó bá frontman sọ̀rọ̀ ó sì bíi pé kí ló dé tó fi ń ṣe léyìí ó wá frontman ṣàlàyé fún wípé àwọn ni ó dàbí ẹṣin àwọn èèyàn tí ó ń gun ẹṣin ni ó dàbí àwọn tí ẹranko tí àwọn olówó ń bẹ̀tẹ̀ owó lé lórí tí wọ́n fi ń ṣe ìgbádùn lẹ́yìn lẹ́yìn èyí sanwó gion ó padà lọ sílé ó sì rí i pé ìyá rẹ̀ ti kú nígbà tí ìyá rẹ̀ ò nítọ́jú torí pé ó lọ play géèmù èyí jẹ́ ìbànújẹ́ ọkàn fún gidigidi gan lẹ́yìn odidi ọdún kan sanwó ó bẹ̀rẹ̀ sí rìn káàkiri bíi wèrè kò fọwọ́ kan owó náà ó wá dàbí aṣiwèrè káàkiri ní alẹ́ ọjọ́ kan ó gba káàdì kan tí ó dàbí ó ní lógò àwọn géèmù yìí ṣùgbọ́n nígbà tí ó gba káàdì yìí ó rí àdírẹ́sì níbẹ̀ tí wọ́n sọ pé kò ń wá ó sì lọ síbẹ̀ ibẹ̀ ló ti rí bàbá tó jẹ́ nọ́mbà one tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ bàbá yìí ó wà lórí bẹ́ẹ̀dì tí ó sèkì bàbá yìí wá ṣàlàyé fún wípé àwọn gangan ni àwọn tí ó àwọn dá géèmù náà sílẹ̀ pé ṣùgbọ́n òun kópa nínú géèmù náà láti lè gbádùn ayé ara òun ni nítorí pé fún kíni òun brain tumor òun sì fẹ́ gbádùn ayé ara òun ó ní pé owó táwọn ní yìí ó dàbí ìgbà tó yẹ pé àwọn ò gbádùn owó náà òun làwọn fi dá ó ní téèyàn bá ti ní owó tán tó ti lè rí gbogbo tó ti lè rí gbogbo tó nídìí láti gẹ́ẹ̀tì ìyẹn já sí wípé kò sí ìgbádùn bí owó náà ó nítorí ẹ̀ ni àwọn ṣe wá kóra àwọn jọ àwọn olówó ó ní àti wípé òun pinnu láti dá ọwọ́ àti máa yá àwọn èèyàn lówó dúró ó bẹ́tà kóun fi owó ìṣe ìgbádùn òun ló fi wá pinnu ra àwọn kó ara wọn jọ àwọn wá kó ara wọn jọ láti fi owó yìí ìgbádùn pé kí ni àwọn lè gbádùn pẹ̀lú owó yìí òun ló jẹ́ káwọn dá géèmù sílẹ̀ bàbá yìí ní kánsà àti àwọn ẹlòmíràn bàbá kejì ní brain tumor bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìlòkù wọn náà torí náà gíọ́nù bí pé kí ló dé irú rádaràda o rèé bàbá yìí wàá wá sọ fún un pé kó wò ó àwọn tún play géèmù ẹyọ kan sí o pé bàbá tọrọ barak tó wà nílẹ̀ yẹn tó bá ti réèyàn gbà á kí aago méjìlá tó lù nítorí pé òun fẹ́ kú báyìí téèyàn bá ti gbàlẹ̀ láago méjìlá pé a jẹ́ pé gẹ̀hàn òun ló wulẹ̀ ní gbogbo owó yẹn pátápátá ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan òun lọ gba bàbá tó sùn lẹ́yìn léyìí tó jẹ́ atọwọ́ bára yìí a jẹ́ pé òun ó gba ọgbọ owó ń padà lọ́wọ́ gẹ̀hàn ọ̀rọ̀ wá di bó lọ yàgò àwọn méjì wá ń wo ẹni tó sùnlẹ̀ ṣùgbọ́n nígbà tí ó di aago méjìlá gẹ́gẹ́ kó tó di aago méjìlá àwọn ẹnìkan wá wọ́n sì ran ẹni yìí lọ́wọ́ bàbá náà wá sọ fún wípé èyí wá jẹ́ kí á rí àrídájú wípé àwọn èèyàn sì wà lórílẹ̀‐èdè tí wọ́n lè ràn lọ́wọ́ tí wọ́n sì care fún yàn nítorí náà bàbá yìí òun ni ó jẹ́ alága gbogbo àwọn tí wọ́n jọ pàmò pọ̀ tó jẹ́ vip wọ́n dá géèmù sílẹ̀ òun ò sí láàrin wọn ṣùgbọ́n lógò rẹ̀ tó ń gbé sórí òun ni wọ́n gbé sílẹ̀ tó rẹpísẹ́ǹtì bàbá náà ẹ wá gbọ́ ṣé ọkùnrin ìǹspẹ̀tọ̀ yìí tó kú yìí ṣé ó ti kú bẹ́ẹ̀ náà ni ó ṣubú sínú omi ní ṣùgbọ́n àárín ó ṣubú sínú omi ní ṣùgbọ́n àárí òkú rẹ̀ léyìí tó dájú wípé ó ṣeé kó mọ̀ kú ó wá jẹ́ kó yé wa wípé eré yìí ó dàbí pé eré yìí ó sì ń tẹ̀síwájú ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ púpọ̀ fún pé ẹ wo eré yìí torí náà ẹ subscribe sí channel yìí kẹsì like kẹsì comment Gíọ́n ó padà lọ gbé owó fún fámìlì ọ̀rẹ́ rẹ̀ nígbà tó gbéra láti mọ travel lọ sí Amẹ́ríkà ó ọkùnrin tí ó ṣalábàápàdé ní ìgbà yẹn tó invite sínú game ó sáré jẹ̀rìndẹ̀rìn láti lọ stop kó mọ̀ invite ẹlòmíì láti lè stop game yìí ṣùgbọ́n ọkùnrin ti lọ nígbà tí ó fi wo káàdì tó gba káàdì lọ́wọ́ ẹni yẹn nígbà tí ó wo káàdì wò ó pè wọ́n sì gbé kọ́ rẹ̀ wọ́n sọ fún wípé ṣebí ó ti jẹ́wọ́ yóò sì mọ lọ jẹ́jẹ́ wa èyí ló wá fi hàn pé àrídájú pé àwọn kinní yìí mọ́nítọ̀ yẹn wọ́n mọ ìyẹn ni pé gbogbo bóun ṣe ń lọ gbogbo ẹ̀ ni wọ́n rí ó bá kúkú padà ní pé ó dáa òun ò lọ amẹ́ríkà mọ́ n tó wá fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí òun là ò tí mọ̀ ṣùgbọ́n ìdánilójú wà yìí pé fíìmù yìí ó sì ń tẹ̀síwájú tó ibi tó parí sílè ẹ jẹ́ ká tún mọ ohun tí ó ṣẹlẹ̀ ẹ subscribe sórí channel ẹ like comments. Eşe gidi